والتوفيق استعلام الحمد لله الذي بنصره أصبح على فطرة الإسلام وكلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم ومن كان من المشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من اتبع سنته إلى يوم البعث بعد السلام عليكم ورحمة الله وبركاته àjọjọ́ fún ọlọ́run ọ̀rọ̀ ọba tí òfìtì wá sáyé láàárọ̀ òní ọba yìí ní sàmà ẹtì wá láti jẹ́ pé kí àwọn ọmọ àti nínú nítorí pé ayé ọ̀rọ̀ tó mọ́ gàràgà ọ̀rọ̀ tí ò lọ́tọ̀ fún nínú látọ̀dọ̀ ọlọ́run ọmọ sùnkárì àtàrà yàtọ̀ sí ọ̀rọ̀ yìí kọ́ èyí tí àwọn kankan kó ara wọn kó tí èsì tẹ̀lé bí káwọn èèyàn kan rí o ọlọ́run bá tí ó wá sàmúlẹ̀ tó wà yìí ọmọ yìí àfihàn àwọn ọmọ ọlọ́run bá bẹ̀rẹ̀ àti ẹ̀dínlọ́lá yìí المنسجة ولا سيكون رحمة الله ولا معنوه ولا أرجع ولا نقول ولا يقصد الله أقرأ كيرا أيها الصلاة وعلى محمد صلى الله تعالى عليه وسلم أنا في الوالي آمين كسيب وعيبتا قل ولا سيكون كيرا حملكم عليه صلى الله عليه وسلم أولا لي أعملي ibadu zilila isiyomalaa mdada isiyoii ondowajibu olùsiyọkẹlẹ ìdúgbò nínú oṣù olùlẹ ààbọ oṣù ẹlẹkẹrin tírọ òtítà sí ìbáyìí òtítà méjì ìlọpọ ìjọ ìjọ ẹlẹkẹrin gbọ́dọ̀ ayé tó ti fi oṣù tẹsíwájú ọdún ẹgbẹ̀rún àwọn àti ojú ayé ìsọfọ kò fi dúró wọ́n kí ọ́ lè fi máa fi ọmọ alókòwò ṣùgbọ́n náà wọ́n sì máa jìnà sí ìwà ìṣe wọ́n sì máa wọ́n kú méjì nígbà tí ẹsẹ̀ ọwọ́ yá sí ọ̀dọ̀ wa kámátà kú lórí ìwà ìṣe yẹn. Àwọn ìpè àti ìṣòro ọ̀hún àmì ìṣẹ́lẹ̀ ó ti jẹ́ ìwà pé nínú àwọn àṣọwọ́ sá àwọn àmì báyìí tó fi lọ àwọn àmì báyìí tó fi lọ ìyẹn ti ojú ayé ọmọ sí ojú ọmọ ayá ojú ayé ọmọ ayá bẹ́ẹ̀ ló ṣe ṣùgbọ́n ẹgbẹ́ ìsìnkú sílẹ̀ tí ilé ọmọ náà ti ń lọ́pọ̀lọpọ̀ rẹ̀ lónìí lẹ́yìn kúrò àgbẹ̀rẹ̀ tí òkú ní ìwé á ọ̀pọ̀ orí ayé àkókò lọ orí kékeré orí tí àwọn náà ń pè á ní ìlú tí mo àwọn náà rí àwọn ọmọ àtọ́wálé ti ti ṣe ti ṣẹ̀lẹ̀ tí ọ̀pọ̀ ara wọn lé ti ṣe ṣe ti ṣẹlẹ̀. ما خلق من الحصر من إلى إيمان الصوت في الأمر وجود الإيمان السلوك من كتاب رياض الصالحين للإمام له رحمه الله رحمه واسعة عن في الحديث أولئك حديث عليه محمد صلى الله تعالى عليه وسلم تبيعوا في طرق القرآن قول هذا من أجل له الحكومة في الدنيا ولو إجتيري عليه تريد كفيري على القيامة يوم الله بسيسي المدعو والنواب سيوم عليه إلى الجكاني أرسي أوفي للمبيو قل في أيدي المبيو قل في pẹ̀lú àwọn ọjọ́ ìṣúra ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

àbí àwọn ìsọ́ ó kọ̀ ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n tó ní kúrì àyẹ̀wò síláì ẹni yóò bí ó dé lọ́wọ́ ọkùnrin alẹ́ sí máa ń sọ lọ́wọ́ àlẹ́ ìṣẹ̀lẹ̀ kíkọ́ máa ń sìn àlẹ́ ìlú onídìí ni ó bọ̀ sọ́kọ̀ yìí gbogbo sẹ́nu bá mẹ́rin máa rẹ̀ àbá ìkọ́ báwa ní ìṣúwá gbọ́dọ̀ pọ̀ lọ́dọ̀ àlẹ́ ìṣẹ̀lẹ̀ tálẹ́ ìṣẹ̀lẹ̀ àjọ àpapọ̀ tó sì ń gbogbo tí alẹ́rìí ti fún lálọ́ọ̀nù títí káyé tọrọ ẹ̀jọ́ lọ́nà tí òun retí gbogbo tó sì fún pé ọlọ́run ti fún láyé nínú ti rẹ̀. ṣùgbọ́n tó àlùkè àwọn kí ni ọlọ́run wa kò wà ní ẹgbẹ́ pẹ̀lú ẹ̀kọ́ olóòrè kan ló kó o ṣe kéde tó òun retí ṣùgbọ́n owó yóò kó káyé kiri bàbá wa ní ìlú wa sọ̀rọ̀ ẹ̀ àyè fún wa kí wọ́n ṣẹlẹ̀ nínú nítorí ẹ̀sìn ààrẹ ló ń sùn lẹ́yìn àti ọkọ ìyá rẹ̀ ló bàbá ti ẹ̀sìn ẹ̀mí ti ìyá ẹ̀fẹ́ wọ́n pè ní àbúrọ̀lá ká. Káfíń wá kẹ́kọ̀ọ́ lára ó ń sùn lẹ́yìn ó ń sùn lẹ́yìn àpẹ̀ká ìtọ́jú ọlọ́pàá àyẹ̀kọ́ láwùjọ òkú ẹ̀sìn yìí. Ọ̀pọ̀ ìṣòro àmọ̀síwájú ọkọ rẹ̀ àbúrọ̀lá ká. Ṣùgbọ́n àwọn tó yá ìṣẹ́ ìyẹn ńlá ìyẹn ńlá nínú ìmọ̀tílẹ́yìn Amúkọ́lẹ́wá tó ní Sùlẹ́ẹ̀mù ní ìgbẹ́gbẹ́. Ọmọ Sùlẹ́ẹ̀mù ní á àmúkọ́lẹ́wá kìí sí ìwé ìlú máa ń tó ìrọ̀lẹ́ fún ìfẹ́fẹ́ tó kù kò ní ìgbà lórí. Ṣùgbọ́n òun tó ń pè é, òun ti gbàsíláàmù tó. Òun ti gbàsíláàmù tó. Tọ́wọ́ ẹ̀ wọlé ìwọlé gbàsíláàmù, wọ́n fi ọ̀. Ṣùgbọ́n ó yẹ kó owó ní máa ń tẹ̀lé dáhùn ìwọ̀n ìsìláàmù rẹ̀ ló kù sí. Ẹ wọ̀ lẹ́wọ́ Abukoya Islam Abukoya Islam Islam wọ̀nyẹ iná ẹ̀yẹ Islam ti márùn ìkọ̀kọ̀ Islam èyí ló ń bẹ̀rẹ̀ lọ́wọ́ Islam wọ̀nyẹ ẹ̀rọ fẹ́ olùkọ́ máa jẹ́ láwọn ẹ̀rọ ẹ̀rọ so ìyẹn ti jẹ́ pé wọ́n máa ń sọ nípa àwọn ìlú ìlú tí wọ́n ń Islam ó kò sí láì àkọ́kọ́ yìí ọ̀tẹ̀ ọmọ rẹ̀ wọ́n lè kọ́ ọdún wá ó ní kẹ́ẹ̀kọ́ àmọ̀ pé nínú àwọn ẹ̀dá kan ó yàtọ̀ ilé ẹ̀yẹ ẹ̀wọ́ ó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí i. kí ló ṣẹlẹ̀ sí olùsọ̀lẹ̀ òun náà ní pé ọmọ rẹ̀ fẹ́ tí ó dúdú àgbójọ lẹ́la lè ṣẹ́kì ọmọ yẹn kí òun ra kò bàbá ọ̀jà ìjọba àwọn tó yára wá jáde lọ tiẹ̀ lọ́jọ́ kò tí wọ́n jáde lọ. káàkiri tó yára wọ́n ní ọkùnrin yóò sọ bí ìlú ẹ̀ ti jáde láyé lọ́jọ́ kaba ìwọ̀ ẹ̀ ti jáde láyé. bọ́lá ni wọ́n ní àdúgbò rẹ̀ ìgbà táwọn tó yára wá dé mùsùlùmí wá sọ pé ìjọba wà á yé owó ti sọ fún ọmọ yẹn. ó wá sọ fún gbogbo yín ẹgbẹ́ ọ̀gbọ́n àbúgbọ́lé àwọn èyí tó ẹ̀rù ìlú ẹ má tún bọ̀ tó bá dé ẹ má tún bọ̀ bọ̀. ìmọ̀ tó wá dé àdúgbò lẹ́rẹ́ ọwọ́ ní báwo ni wọ́n ti rí báwo ni kò yẹn ó mú sílẹ̀ tó ní wúwo àtàlẹ́ ìkọ̀ǹda ó wà bọ́lọ̀ sí kára gbé ìgbé yọ wá. àbá ìkọ́ ó mú sílẹ̀ tó ní ìjọba ọ̀hún sí ilé àṣà gbogbo alẹ́ rẹ̀ bọ̀tà àṣà gbogbo ìjẹ̀wàlẹ́ rẹ̀ ọdọ́lọ́lọ́ bọ́lá àwọn ọmọ wọn parí ìbára wọn wọn wọn mú ìwòsàn bí àbọ̀lá àwọn àṣà ìgbà tí wọ́n bá rẹ̀ ọmọ yẹn kọ́ ní wọ́n ti ọmọ àbúkọ́ náà báwo ni nígbà tó gbọ́ pé ọmọ ti kú ọmọ ti kú lórí kó jẹ pé ẹ̀rọ tó jọba tó ń jẹ yẹn ní tó yọ tó wọ́n ti kó jẹ lọ́wọ́ jẹ lọ́wọ́ àti àgbèrè ọmọ jẹ ìgbà tó wá di owó àárọ̀ pẹ̀lú ìtẹ̀lé ọwọ́ àlọ́gbà àti ìṣòro torí pé gbogbo tí ń jẹ́ dáadáa ìpàdé òṣèré ṣùgbọ́n nígbà tó ń nígbà tó wá jẹ́ owó parí bùkátà ó wá tó wọ́n fẹ́ lé àwọn tó dáadáa tó bá ti kí àwọn èèyàn rẹ̀ àwọn ará ilé rẹ̀ wọ́n yá ìṣẹ̀kùn lọ́dọ̀ àwọn ọ̀gá àwọn tó wá ní kẹ̀kẹ́ bọ̀tọ́ làbí àrẹ̀yẹ́kà wọ́n wá ní òkúta ayé ọkọ̀ ọmọ máa báwo ni aláwọ̀ àyẹ̀wò ìrẹ́kùn ìjábọ̀ yẹn lè fẹ́ ààfin ìta ààfin òkà lóòótọ́ ìyẹn ní ìfọwọ́ padà ní táwa lò ó ẹ wá bẹ̀rẹ̀ padà máa ah, lọ ọ̀gá rẹ̀ padà àti ìṣẹ́ láàyè ọ̀gá rẹ̀ gbogbo náà ah, ọ̀ lágbára ilé yìí wọ́n ti bá wọn wọ́n ní ẹni olùgbé wá bẹ̀rẹ̀ pé ìdí mo fi kọ́ ẹni olùgbé wọ́n lágbára lórí rẹ̀ wọ́n á tó ìyá tó wá wá lórí ọ̀gá Ah, apathetic ignorance. Àwọn ọ̀rẹ́ rẹ̀ sí ọmọ náà. Ọmọ rẹ̀ ti jáde láyé mi. Á bàbá rẹ̀ bàbá bá mi kú kíá. Ilé ìdí ó bí ilẹ̀ láyé ní ti wá lò ó kú ó bọ̀ kí ibi lè bẹ̀rẹ̀ báyìí. Ọmọ lọ sí ibi ẹjọ́ Wọ́n lọ sí Gbogbo mi tẹ̀lé láyé. Òsì sílé ìdààmú wá dé lọ́wọ́ alẹ́. Ilé tí mo dé báyìí. Làbàkí àwọn ọmọ ọmọ ọmọ tó ṣẹlẹ̀ ní ìwò tó ń parí. Mo jẹ ọmọ ọmọ tó jẹ ọmọ ọmọ ìlú lọ́dọ̀ rẹ̀. Òsì tó wà lọ́wọ́ àti mo ní ìdílé náà yọ ọmọ mi pé ìyá àti tó yá. ìjọba yá ìlú ìjọba. Tẹ́lẹ̀ tó yẹ wá lóòrùn tí wọ́n yá ọ. Mo fẹ́ tó lágbára ní ìwòkúnmọ àbí ọ̀lágbára mo wá mọ ní ọ̀lágbára ọ̀rẹ́ mẹ́jọ wá sọ pé ọkọ ti dé àdá yìí àzọ àti ìdáyé bọ̀dù alẹ́ yìí ẹni ìfẹ́fà pa oníbẹ̀ àlẹ́sọ̀rọ̀ ọ̀rọ̀ àyẹ̀sẹ̀ ó lé àwọn ọkùnrin bá rẹ̀ àwọn Ah, ọlọ́pàá lè kọ́ láti lò owó lẹ́lẹ́ ìlẹ̀ àná bẹ́ẹ̀ yẹ olùkọ́ láká ó sì ti bá olùkọ́ yẹn lójú mọ́ ọmọdé kan. àwọn ọmọ yẹn ní àbùmọ̀ àbúkọ́ yá ní àwọn jáde àwọn sáàbù àwọn pọ̀ wá ní ti jẹ́ ọ́ọ̀dùsì ẹ̀sìn máa ń wá arábìnrin nígbà tó bẹ́ẹ̀ fún mi ọlọ́pàá lè kọ́ ṣe ìgbókùnrin ọkùnrin ọlọ́pàá lè

wọ́n bá wọ́n àtẹ̀mọ́ra sí mùsùlẹ̀ wọ́n jẹ́ obìnrin àtẹ̀mọ́ra tó jẹ́ tó kú nira rẹ̀ tó ń pẹ̀lú ọ̀rọ̀ àtẹ̀mọ́ra tó wọ́n ní lórí tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kí wọ́n ní bí o ìṣe tó kù mí torí pé kì máa tó àlejò ọ̀pá ọ̀pá ara rẹ̀ níbi ìdí ọjọ́ ara rẹ̀ ṣùgbọ́n sì ṣe ọ̀pá ara gbé ọwọ́ àbò pé ìwọ̀n tó fọ́n kò ní ṣọ́ọ̀ torí pé tí a bá àwọn àkúkọ́ oríṣiríṣi wọ́n ń gbà wà tẹ́lẹ̀ ìfẹ́ ni àwọn èèyàn máa ń kí e ń máa sọ ẹkú ń máa wọ pé ń tó sì yẹ lọ́wọ́ sílẹ̀ bọ̀ ní ọlọ́run sọ àwọn àwọn àwọn bẹ̀rẹ̀ sí lórí ọ̀gá rẹ̀ ọba kò wọ́n ní ọmọ kí ló wá ẹkú tó bàa lọ́wọ́ ẹgbẹ́ láyé ó sì bá wù lẹ́yìn ní ọlọ́run sọ àwọn àwọn àgbà ọlọ́run ló mọ ọlọ́run ló mọ ọlọ́run pé ọlọ́run bára pé àwọn ọmọ tẹ̀lé òkùnkùn lọ. tó a ẹ̀ ń kọ́ mùsùlùmí tó fẹ́ láti àbọ̀ lè pẹ̀lú pé ti ń jẹ́ òṣìbà ojú kúrẹ́ lára ọwọ́ àti ọmọ sọ̀rọ̀ fún mi. ẹ fi nílẹ̀ sọ̀rọ̀ fúnra mi èmi sọ̀rọ̀ fúnra mi. tó báyìí kọ́ ẹ wá tó pàdé ọkọ rẹ̀ wọ́n rí arábìnrin lẹ́ẹ̀mẹ́ nípa òkútọ́gbù so ẹni tó wá náà pa gàbí òun pé ìgbà ìṣẹ̀lẹ̀ wọ́n sì mọ arábìnrin wọ́n ní tí ọba jẹun báyìí sàlàsàlà láì lára rẹ̀ wọ́n sì kéde ohun tí ọ̀sẹ̀ ìyẹn ní kí tí mùsùlùmá bá ṣẹlẹ̀ káàkiri yìí láti ní àwọn ọ̀rọ̀ ìwọ́n ẹ̀ máa kúta fún mùsùlùmá àwọn kúta fún mùsùlùmá torí náà wọ́n tó máa dáwọ́ mùsùlùmá àti wà yóò àìkọ́ ló sàánú rẹ̀ ẹ̀rọ ní kò tó pẹ̀lú tí mo rájá ní kẹ́ wọ́n ẹ̀ kúta ìbí ẹ̀rọ tó lé pọ̀ fún àwọn sọ ọ̀kan àwọn sì lórí ọ̀kan àti èdè tí lọ wọ́n wá tẹ́lẹ̀ tí lọ ní àwọn onígbòrò àwọn ọ̀rọ̀ wá èdè ní tẹ́lẹ̀ irúgbà ọmọ ìpínlẹ̀ báyìí yóò máa sí yóò máa sọ ẹ̀yìn táwọn ìṣúra aláàtọ̀ pápá ìgbà òní ẹ̀ṣin ọ̀rọ̀ ẹ̀ṣin lọ ẹ̀kọ́ àwọn ọ̀rá mùsùlùmí tó a lè pèsèntì ẹ̀kọ́ rẹ̀ ó pèsèntì ẹ̀kọ́ rẹ̀ ṣùgbọ́n ìgbà tó yẹ ó sì máa yọ tó jẹ́ pé ọlọ́pàá ìsìláàmù ó sì ìsìláàmù dáadáa nínú àwọn tó pàdé àti ìsìláàmù nígbà tá a ní ìdérò Las próximas batallas que hicimos Chile, como la es un o vale como a todo la como a todo la Subiendo que viaje, yo no usé, ni cuando no tenemos para eso, o para que la vez como como nuestra, ni a la hora de eso. So, por aquí, un poco la ley, o más de la ley, Muhammad sallallahu alaihi wasallam. Umu Sulaim lẹ́wà sí ẹ̀sìn sí ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀. So àṣìwárí àkọ́ra ìdí Umu Sulaim ètò rẹ̀ bọ́lọ̀ tó wá wà sí bọ́lọ̀ tó wá wà lọ́kù rẹ̀ tó ní ìwé ayé tó ti kó rẹ̀ àti àwọn ìwé tó ti tó báyìí lẹ́yìn. Bákan náà, àdìsí ìjà àwọn aṣọ ẹ̀rẹ́ kúrà. Àdébí ní kí èsì alágbára rẹ̀ kó pé ẹ̀bá ìlú ní ìṣòro tó sì náà wọlé àdébí ní èsì alágbára. Ṣùgbọ́n tàwa alágbára rẹ̀ lè kò sí ọlọ́run. Kò sí ọmọ ní kí ìgbẹ́ kan ṣe yí ìgbẹ́lẹ̀ ìdáhùn kò lásà ní ìdàgbàsókè. Àdébí ní alágbára rẹ̀ bẹ ẹni tó rí ẹ̀mí ara rẹ̀ kó ní jàre nígbà tí kò lé àdébí ló ní ara ìṣẹ̀sìn ní alágbára ìdá lẹ́yìn tó ní àwọn ọ̀rọ̀ láti pọ̀ sí òbí rẹ̀. Kèrèsè tó gbìyànjú mi ní ilé àwọn ìbára ẹ̀ka àwọn orílẹ̀ ìjọba àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n ní tó rí ángà ìlú ìkọ̀tù yẹn. Àdébí sọ̀rọ̀ ọmọ ìsọ́lá olùkọ́ ẹ̀rí alágbára. Sòrí ìṣọ̀ fún ẹgbà bí àtẹ̀lọ́ra láti kó ẹni níjà lórí gbogbo ṣe kí àtẹ̀kọ́ra làbá tí ò bá sí àtẹ̀kọ́ra ìyẹ̀pọ̀ tí ó bí wọn ara rẹ̀ wọ́n sẹ́lẹ̀ kìí sùúrù àti pàtàkì látara bẹ́ẹ̀ òun rẹ̀ ẹ̀kọ́ tí a ti sọ̀rọ̀ náà wọ́n ti tó wọ́n ẹ̀kọ́ ohun yìí àti táwọn ẹ̀kọ́ wá rí nínú ìgbésí ayé lójú ayé àyọ̀ ọ̀nàmá sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò sẹ́lẹ̀ àárín ìpè àti ọ̀sán pọ̀ tó ti ìgbésí ayé wa fún ọ̀rọ̀ àdìgbọ́lá ìgbésí ìgbésí àti iṣẹ́ tí máa ń bọ̀ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ sí àǹfààní ó máa pọ̀ sí ẹgbẹ́ lọ́rọ̀ ní àgbègbè tí ó máa ní òṣìṣẹ́ ọlọ́pàá nípa ikú wa bí a ṣe wá láti ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ tó ti jẹ́ kò sí ọ̀rọ̀ lórí ìjọba ìṣẹ́lẹ̀ lábẹ́rẹ̀ ó lọ́dún ìrìn àti ìjọba ìṣẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ أدلوه سبحانه وتعالى يتوجه من ذكر المواصلين ولا ينصر ولا مولى بين الذي يجيب قال ولم تتنافر ذلك يا بكري أولا نفسنا ملك وملك ولا أمر ولا مولى أعطيه وأنا يكفي من الجسر ولا قوة إلا ولا أمر مسيح ولم تتنافر عنه وقوة مولى بل تقول الله فقط ولا تنصر ولا مولى إذا كنت وانا وأنا Assalamualaikum warahmatullahi wabarakatuh. اللهم حسنك لنا في امور كلها واعطنا في الدنيا الاخره اللهم وجل من بدعائك وواسع في اجابتك وقل لنا من قبلنا واخرنا كما في النار والاخره انك لا تخلف الميعاد وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله اجمعين سبحان الله وبحمده اشهد ان لا اله الا الله عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته